والصالحات والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون لون أترى عليكم كي لون أترى رفوع النبي صلى الله عليه وآله وسلم أولا لي النبي وصحابه عليه أتبقوا أن تيوبا ولولي لنا النبي تموا بواتيب دجو القيامة àkíyàwó mùsùlùmí kú oríire ààwẹ̀ èyí tí ọlọ́run pé kí ó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ sí owó ọ̀parí báyìí kọ́lọ̀ mọ́ fi eléyìí sí òpin fún wa wàlálà ìlàlá àwọn àfáà wa fadilatu sheikh suleiman muhammad al-awwal wọ́n ti wà ní ìkàlẹ̀ ní fún wa ní inú ilé agbóhùnsáfẹ́fẹ́ ní rédíò nàìjíríà báyìí ninety three dot five èyí tí ètò náà yóò máa ní àkọlé tí ó ní bá ṣe pẹ̀lú àwọn ìdájọ́ tó so mọ́ ìtúnu ákírun àtàwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ nígbà tí àjàkálẹ̀ àrùn bá wà ní ìlú eléyìí tí àwọn àfáà wa tí wọ́n mọ̀ bá ní ṣe àlàyé lórí rẹ̀ kọ́lọ́mọ́sà ìbáni fi wọn lé náà ọ̀kan náà àwọn ló ṣe agbátẹrù so ọ pé ó ń kí aláàjì ní wọn lálàjì báwọn kọ àwọn rárá bó ṣùgbọ́n lọ́n mọ̀ wọn ju ẹnìkọ̀ọ̀kan lọ kọ́lọ́n wọn ṣàlékún àrísìkí wọn kọ́ lọ́lá ilà ilọ́lá ní báyìí àwọn afáwọn ọmọ bá ní tẹ̀síwájú lórí àlámàrí náà fálẹ̀ tafaddal mashkuran ma'ajura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 kí àwa náà máwọn tó kẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam sallam níjọba alikiyama ẹ̀yọ́ mayanu ẹ̀sìn atúnfàsìkò ìdúpọ̀lọ́dọ̀ ọlọ́run ọba tí mú ẹ̀mí wá rí òpin àwẹ̀ lọ díẹ̀díẹ̀ báyìí kọjọ ibi tó kù sí yìí kọmẹdì àbára wa nù sàárè lójijì o kọjá kun ibi tó kù sí yìí kọmẹdì àbára wa ní ilé ìwòsàn ní òjijì ọ̀kan náà mà ya wa tí wọ́n ní kí yá fi ìdáko àwọn bò àwọn láṣìírí ṣùgbọ́n kọ́ fi àwọn ṣe kòǹgẹ́ ní ló wu àwọn pípọ̀ kí á mọ ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú bá a ṣe máa ń kírun eid àtàwọn ìntọ́rọ̀ mọ́ tó bá lọ bọ́ sí àsìkò àjàkálẹ̀ àrùn àkọ́kọ́ jẹ̀máà ẹ jẹ́ ká kọlọ̀ ọmọ náà wípé allah subhanahu wa ta'ala ó sì àdéhùn wa man awfa bí adi min allah táàtì lẹ́ni tó tó lẹ́ni tó lè pé àdéhùn bí allah subhanahu wa ta'ala ọmọ mọ̀lámọ́lẹ̀ ni wípé wa ma ja'ala alaykum fi ddini min haraj gbogbo ntọ́ba ní bá ṣe pẹ̀lú wàhálà pẹ̀lú gbé ha kí alágbélé lórí ọlọ́run ọba yọpọ̀ nínú ìsìláàmù fún alátòkèdélẹ̀ ń fi ọkọ̀ ìsìláàmù bá wa lò níbi gbogbo ìjọsìn tó ní ká fún un kí náà lóko náà òun náà ní àlàáfíà jàmáà Allah subhanahu wa ta'ala ó ní ọba tó ní ìgbà ó ní o darí ìgbà ó sì mà nínú ìmọ̀ rẹ̀ táwọn ọ̀mà ìdí tí fi ń ṣe nǹkan kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan lásìkò táwa àǹbí Allah subhanahu wa ta'ala in tó gbòde kan kọ́lọ̀ jàre kọba nìkan lẹ̀ o sọ̀rọ̀ bá wá rí báyìí bóòlù àṣẹ kírun eid ká lọ ọmọ lọ́wọ́ ọ̀rọ̀ mẹ́ta làwọn onímọ̀ ní lórí ọ̀rọ̀ kíkí fárúdù kìfáyà ni báwọn kan bá ti lọ yídì gbogbo àwọn yòókù àlẹ́sẹ̀mà tí wọ́n sì pè nǹkan fárúdù kìfáyà yẹkúnù fárúdù hù yẹkúnù fárúdù alìkìfáyà matuluban minel majimuri lamnel jami ní ìpín àsìkò tá a ní ọ̀pọ̀ àti máa túkẹ̀kẹ́ ara òní pọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní wípé ìdí táwọn wọ̀nyí súnà ni àṣìgbọ́dọ̀ súnà ànábì ni tọ́ ìpẹ́ bẹ́ẹ̀yàn ọ̀bá sí náà kìí sí bí ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n kọ̀kọ̀rọ̀ mọ́ lọ ìdí ẹlẹ́ẹ̀kẹta òní pé fardo aini ó ń kálukú kọ̀ọ̀kan báyìí lọ́gbọ́dọ̀ lọ wọ́n sì rẹ́rì mú wá lórí nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ èyí tí ẹnu fìsì jù lọ́dọ̀ àwọn àfáà náà ni wípé lílọ sí ìdí súnà ni tọ́wájẹ́ súnà tí a kàn pamọ́ aláwọ̀ tí wọ́n pè ní dandan o kọ́dà Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n padà wà nú àti wọ́n fìdí wípé dandan ni ala kulli hal jimá ìdí tá a bá fẹ́ lọ àá lọ kí ní ààyè ìlú tí wọ́n bá tó pè lẹ́yìn ìlú kìí ṣe di tí ó jìnà jù àtà láyé ṣùkọ́ alanas tó fi jápé ìjáde ńlẹ̀ kò ní ní àwọn èèyàn la anábì sallallahu alaihi wasallam tá a bá wọ̀ ní ìgbùnwọ́ mọ́sálásí rẹ̀ síbi títí lọ máa kí ìdì ọjọ́ ìgbùnwọ́ ẹgbẹ̀rún kan ó ní one thousand feet kọ́ alhamdulilayi bẹ́ẹ̀ ni bàbá ó ní ìdì ànábì wá sí mọ́sálásí eléyìí ni ìpìlẹ̀ ṣùgbọ́n tó máa di wípé wàhálà bá dé báyìí lọ́tún lọ́sì táwọn èèyàn lè jáde tá a sì gbàwẹ̀ fọlọ́wọ́n ọba bóò là á ṣe máa ń kí ìdì torí eléyìí a fẹ́ ká sún àga wa mọ́ wa a fẹ́ kí á sún bẹ́ẹ̀dì wa mọ́ wa kálukú wa máa gbọ́ àwọn nǹkan tí ànábì sọ̀rọ̀ sáàmù tó sọ̀rọ̀ fún wa yìí yìí ni ó di àmọ́ wípé oríire ńlá lélẹ́yìí tá a bá wà ní ilé bóò láṣẹ kí pẹ̀lú ìyàwó àti ọmọ jàmáà tó bá jẹ́ pé àwa tá a wà ní ilé àwa méjì ni àwa méjì ọ̀nà ó níyàwó àti ọkọ a sì fẹ́ kírun bóò là á ṣe é tò ọkọ ó dùn wájú ìyàwó ó dùn ní ẹ̀yìn ni o tó ń ti bó ṣe jọkọ rẹ o ò lè dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí irun nítorí pé ìbáàdà nìyẹn bí àníbì bá ṣe ṣe ó là á ṣe é ṣe ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ká pé àwa méjì la fẹ́ kí bàbá àtọmọ ni ìyá òun travel kò sí pẹ̀lú wọn nílé ẹ̀gbẹ́ ọ̀tún tọ́mọ bá di ọmọ ọkùnrin ẹ̀gbẹ́ ọ̀tún bàbá rẹ̀ òní ó dùn sí kápẹ́ àwa mẹ́ta bá ní ọkùnrin kan obìnrin kan àti ẹni tí ó kírun fún wọn yìí àmẹ́tẹ̀ẹ̀ta yìí ọkùnrin méjèèjì wọn ó dùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹni tí ó sì kejì máàmù yóò dùn ní ọwọ́ ọ̀tún ìmáàmù obìnrin ni ẹ̀yìn tó wá jẹ́ pé obìnrin márùn ún olùlàbá ní àtẹni tí yóò kírun gangan ẹni tí ó kírun kanìkan ni wọ́n wà níwájú gbogbo àwọn obìnrin wọ́n wà ní kíni wọ́n wà ní ẹ̀yìn ẹni tí ó bá jẹ́ ìmáàmù fún wa ṣáájú kó tó dijọ́ wa nítorí pé a fẹ́ kírun kí ni àwọn nǹkan náà nǹkan àkọ́kọ́ tó tó ní ànábì ànábì èé ṣe ẹ̀dá kò sí inú ẹ̀sìn wa àkùnrin náà kí a gbọ́dọ̀ má yọra níjọ́ náà lọ́hùn àwẹ̀ àwò ìtọ́ dájú ní aṣọ wa kọ́dà àwọn tàbí jọpin àtúnlò lọ́fíńdà sára jẹ́mẹ́ ẹ̀mẹ́jì àgbàgbé súnà nẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú pé ká ní èso dàbínú táǹpé ìtàmúrù ajẹ́ bíi mélòó kan ní àárọ̀ ọjọ́ náà lọ́hùn tó ń ti bó ṣe jẹ́ pé lérè láti fẹ́ kí náà á ṣe báyìí náà táìmù tá bá ṣe báyìí tán ojú ẹsẹ̀ ààbò síbi tá fẹ́ kí fàtàdà jẹ́ kí ni o àátò bá a ti sàlàyé wa lẹ́ẹ̀kan jẹ̀má àyè ọgbà wa ni àbá sàlàyé ń pa wípé sáfù bóòlù àti ẹmọ tọ́sọ́ pẹ̀lú máàmù tá a bá ti ń pé mẹ́rin márùn mẹ́fà tá a jọkùnrin táàkì lẹ́yìn máàmù àárín là máa ń fi máàmù ẹni sí ṣùgbọ́n bọ̀ ìmáàmù tí ó wà kí fún wa kọjọ ọkọ farabalẹ̀ táìmù wo ó kírun jẹmọ ẹjọ ẹjẹ amẹlẹ ìlọ jẹmọ ẹjẹ àtètè máa kí ìdí wa gẹ́gẹ́ bí ìṣesí ànábì sallallahu alaihi wasallam táìmù láàkì ìdàrútàfà àti shams kí ìdàrúmù ṣin tó bá ti rí pé òòrùn bá ti ọ̀rá yọ láàárọ̀ déédéé ń tàà fi sọ pé orí ọ̀pọ̀ báyìí ó ti yọ sókè àwọn àfáà bá ní wọ́n lọ wọ́n bọ̀ wọ́n rí pé gbogbo àìsìkò yìí kèé ju bí fifteen minutes lọ táì abárí wípé ìṣọ́ọ̀kù ti dé òòrùn ti yọ ká fún fifteen minutes lẹ́yìn ìgbà náà kí ni tó jẹ́ àmọ́ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́ sínú ìtàn Khomeini Khomeini rahimahullahu ta'ala arrahbi Yazid ibn Khumair eh, eh, Ar-Rahbi ọ wà pẹ̀lú Abdullah ibn Busr sallallahu alaihi wasallam Abdullah ibn Busr ìfàbẹ́lò àwọn eh, ẹni tó jẹ́ Yazid àwọn òrí ànàbì Abdullah ibn Busr wà wá sí Eid Eid al-Fitr tàbí Adha ọ wá rí pé ah, kí aláàdé lápẹ̀ẹ́ká fi wásìkò wáyì 7 blue 730 làwọn fi sọ pé ten to làbà kí kákò ìjọba yọ̀ǹda ká lọ kí n ta seven thirty ah, quarter to eight eighty eight thirty nine àà abúlábùnú bùsùn dáhùn pé ah, mẹ́rànjá fa àǹkarọ̀ ìbùtọ́ àlè imam kúrò ní imam ò sí máa kí ìdí fa báyìí tó bá jẹ́ pé gbàtà nàbí wa ìlàyé ni inna kunna faroguna sáàtànà hadihi láyé ànábì wà láì tàmì ó ń kálukú ó ti padà lé kọ́ra ti gbàgbé pé a ti kíni o àkí ìdí bàbá yẹn wá ń sọ̀rọ̀ ẹni tó gbàdí ti wá pé wa dhalika hina tasbih táìmù tí abúlé burúkú sí ń tọ́ka sí yẹn ọjọ́ gbà tí ìmọ̀ yẹn náà fìlà lẹ́yìn àṣùbà tó di ẹ̀tọ́ bẹ́ẹ̀ sì ni káyọ̀ pílà lẹ́yìn àṣùbà kò di ẹ̀tọ́ kèé di ẹ̀tọ́ àgbà tí òòrùn bá ti yọ tó kọ́ra yọ kan àtàrí bí ànàbí ṣe máa ń ṣe nu lọ́mọ̀ tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wọn èè sábà padà lọlé lẹ́yìn àṣùbà tí wọ́n fi gba ìdì lọ jàmáà ẹ̀ wá jẹ́ láàrin tá a bá rí àwọn tí wọ́n ń pẹ́ kí ìdì ká máa sọ fúnra wa nítorí wípé ìdì náà ànábì sọ̀rọ̀ sọ́làm ìṣesí rẹ̀ òní kó tètè máa kí àsìkò rẹ̀ sì padà wá di ìgbà tí òòrùn ọba tó ṣe kíni o tí ọba tó di pé ọyì àtàrí iná ìlàlẹ̀ kí ìdì dà ṣùgbọ́n nàbì bọ́ọ̀lù ń ṣe fún lásìkò tó yìí kò sẹ́ńtì máa tètè ṣe ń tọ́lọ́ bára nàbì ju ànábì sọ̀rọ̀ sọ́làm lọ kí rí wa tá a sọ pé àsìkò rẹ̀ sì hadithi umama kan nínú àwọn umama abu umair ibn anas ó ní àṣà àṣàlám nǹkan kan mọ̀sẹ̀lẹ̀ sáwọn àwọn ń gbà wẹ́ lọ àyíbá di twenty nine ee àròsọ àròsọ àròsọ àròsọ ah, àbí kí ni ká sọ lọ́ba di thirty ẹja mọ̀ gbà wẹ́ lọ àròsọ wọ́n máa lẹ́yìn náà ìlànà ṣàwálì àròsọ ní ṣàwálì àwọn kan wá tíráàbù àwọn wọn bọ̀ padà wọ́n wọ̀ mọ̀dínà ní ọba délé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀ńdọ́ ìnágbọ̀n àròsọ àbílẹ̀ àròsọ wọn náà àròsọ táyìmù tiẹ̀ wá dé sí òòrùn ti yàtàrí àìlà ti wọlé. nígbà àwọn ìwọ màdínà. nígbà àwọn ìwọ màdínà ah, àdébì ni àlè ah, kí n ìdí ọba yìí ṣùgbọ́n gbogbo ẹ ti ń gbàwé bọ́ fọlọ́ látàkọ́ àmọ̀tẹ́lẹ̀ ah, ni o ọjọ́ òní kì í sọ́tọ́ àfọ́lọ́bà fọ́lọ́ ó kà sọ́lọ́mọ jẹun ẹlọ́mọ jẹun ìkẹ́rẹ́ bá gba ogun mọ̀dínà ní ẹ bá lọ jẹun ṣùgbọ́n ẹ sọ fún gbogbo ayé pátá tó bá ti ibi ìlàtí rí ẹ̀rí pa wípé irú ìtòótọ́ ó gùn wọ bada zawal ṣùgbọ́n àwọn bọ̀ ìṣesí ànábì ó nìyẹn káìtì máa kí ìdí káṣì sẹ̀rí padà sílé bóòlà sí wa máa ń kiri ìmáàmù wa pẹ̀lú àánú ọlọ́run yọ bẹ̀rẹ̀ kíkí ìdì pẹ̀lú Allahu akbar Allahu akbar tó bá ṣe èyí tó kù tí ó mú wá lẹ́yìn rẹ̀ ó ní duawu alistifta àdúrà tá nàbí kan wa tá a fi máa ń sí ìrun tá a fi máa ń bẹ̀rẹ̀ ìrun tó bá ṣe duawu alistifta yìí tán ẹ̀yìn rẹ̀ yọ wá ṣe Allahu akbar mẹ́fà léra Allahu akbar Allahu akbar Allahu akbar mẹ́ta Allahu akbar mẹ́rin kò ní máa sọ mẹ́rin o èmi mò ń bá wa kàkálí máa gbọ́ Allahu akbar márùn Allahu akbar mẹ́fà tó bá ti mẹ́fà ìtàn yóò wá sí a'udhu billahi jẹ́jẹ́ yóò ṣe bísímìláì jẹ́jẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ sí máa ka fatia àwambọ̀ ṣé yóò máa gbọ́wọ́ òkè níbi aláfárúkọ ọ̀kẹ́ àbí òní gbọ́wọ́ òkè ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù nìkan máa gbọ́wọ́ òkè níbi kọ̀ọ̀kan tó dáa jù parí olùkọ́ ẹni tí ọ̀bà gbọ́wọ́ òkè kọ̀sàràdálẹ̀ o má bu o ṣùgbọ́n o lè dín rẹ̀ ní nkankan sí kejì tọ́lọ̀ ọba fún àtúnṣe kéde o tí ẹ gbọ́wọ́ òkè ká gbọ́wọ́ òkè níbi gbogbo àwọn tẹ̀gbọ́tì ìrọ́mi òun lọ́dà èyí tó wá dáa jù tó bá ka Fátíhà tán o náà ní kọ́ ka súrọ̀ tánàbí sábà máa kà á dandan o á jẹ́mọ́ ẹ̀ máa gbọ́ ayé á dandan o o náà ní kọ́ ka sabbih isma rabbikal a'la suratul a'la níraka àkọ́kọ́ tó a ti wá

tẹ̀gbẹ́rọ́tì lọ́rọ́ mi ni wọ́n kọ́kọ́ ṣe lẹ́yìn rẹ̀ ni wọ́n wá sí mẹ́fà sàgílítì lákà alákọ̀ọ́kọ́ nù lákà kejì yọ ètí ń bí ń bọ̀ láti lẹ́hún ẹ̀yọ kan nù yọ wá sí márùn sàgílítì. jẹ̀máà ẹ̀dákun àsìkò ìrè láàmú ọmọ yìí pa àfọmọ́lé kéw kèé ṣe dandan ní kọ́tẹ́pọ̀ bàbá ní òkì fún wa ọmọ wa tó bá mọ kéwù jù wá lọ ẹjẹ ó kìfà èjì ọba níye ń bí àlàyé yìí náà kátúnjọ ṣàlàyé fún ọmọ tó bá lè ka súrọ̀ ìkólọ́dà pípọ̀ tó bá ti di pé abá ṣe tẹ̀gbọ́sì rọ́ọ̀mì tán aláàmù mẹ́fà wà ìyún ràkà àkọ́kọ́ ni ṣùgbọ́n kẹ́ẹ̀kejì ètí fídì rẹ̀ bọ̀ kò ní kà yọ wà sí márùn láftà márùn yẹn yọ kà fátíà lẹ́yìn ìgbà tó bá kà fátíà tán yọ kà sọ́tùlù gọ́ṣíà tó bá mà ń lọ dáa jù tó bá sì wà ní ràkà àkọ́kọ́ àlìkà sọ́tù kọ́ọ̀f lẹ́yìn fátíà Raka ẹlẹ́ẹ̀kejì kaka suratul Qamar ní raka ẹlẹ́ẹ̀kejì bá a ṣe máa kí sọ̀látùlì ìdì òní àwàmọ̀ tó bá wá jẹ́ wípé ilé láàkìkì bá a ṣe kí gẹ́lẹ́nu nǹkan tí ó kù ònú tilé òní pé gbogbo àdéhùn tó bá wọ̀lù kọ́nà bá ní sẹ́rù ẹ̀mọ́ o tí ó fi mú akíìdì wálé a gbọ́dọ̀ ṣe kútúbà o àyí hmm. ṣe kútúbà o kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ à ẹ̀ ọ náà ni tó bí ìṣẹ́ ìdì padà fún ẹnì tó bá jẹ́ wípé kọ̀bà ìdì bá a ṣe wí ìjẹ́lẹ́lò náà ṣe kí ṣùgbọ́n gbogbo ẹni tí ọ̀bà ti bá ìdì wọn ò ní túntúbà míì ṣe bákan náà ni gbogbo ẹni bá kí ìdì lé wọn ò ní túntúbà ṣe kí lè rí wa anisibu malik sọ̀hábí yunjelil anabi sàdúrà fún púpọ̀ anabi sàdúrà fún anisi púpọ̀ kí ló sì fa àdúrà yìí nígbà tí ìyá rẹ̀ mọ́bọ̀ rọrùn sàrásálám níjọ́ tó ń kálukú mú bá wọ́pẹ́ anabi lòdì mẹ́dínà yìí kò sí abọ́túwé máa dáná anabi lòdì mẹ́dínà yìí òun wá lọ rè mọ́mọ́ rẹ̀ wá ó ní ya rasulallah hada anasun gulamun yakhdimuk ọmọ mi lèmi fún ọ kọ́mọ ṣe bọ́yì rẹ ṣùgbọ́n jọ́ náà lọ́n ti ń bọ̀ aṣọ tí wọ́n máa ń rọ́jọ́ náà wọ́n rò sọ kan wọ́n pàkájà kan anísùn jọ́ náà lọ́n kò sí inú ẹnì tí aṣọ tí ìyá rẹ̀ fi sí ní ìdí àti ara kọ̀ papọ̀ bí ìgbà yá lọ yẹ aṣọ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀pọ̀ kan àfọ̀ ní tànàbí ìrìnnà pé à lọ́wọ́ àfi ilé mọ̀ kí ní ìṣẹ́bí àti máa kawó níbí àníbí wàá sàdọ́ púpọ̀ fún lọ́rọ̀ táwọn ti fún pé ẹ̀mí ìlógún ẹ̀mí aránsì wàá gùn a ní sùn gbà mí àmọ́ pé dé id ìgbàsọ̀ tó bá ti wá pé dé id yọba kó gba wàrà lé rẹ̀ jọ kì wá líìdì láti kírun yóò wà tí Abdullahi ibùnà àbí Ukuba síwájú tọ́jà máwúlà rẹ̀ ó sì mọ̀kẹ́ púpọ̀ tí wọ́n bá ti wá kírun rákà méjì tán wọ́n sì sẹ̀yìn padà wọ́n bàrà máa lọ ilé wọn jàmáà tó ń ti bẹ́ẹ̀ tó ń jẹ́ pé wà náà láàkì ká wọ́n gbàgbé nǹkan kan o a máa ṣe allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walillahi alhamd allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira kabbere ilé ìgbàtàbàtì ká àsùnbà wa tán kájọ gbogbo àtàwọn bá fẹ́ kí ìrò ìdì lọ́dún yìí ó ti bẹ̀rẹ̀ láti bíi ten to seven láti lè kí ten to seven kí nǹkan wá ká sì fira ọlọ́kànbalẹ̀ àti ìyàwó àtọmọ ká jẹun dùnmọ́ náà lé ká sì dun àwọn ìyàwó wa nú ká dun ọmọ wa náà nú ntí ọlọ́run ọba ní kí àtúntò àsàlámù kó ṣe kí ni o kọ́ sọ fún ẹnì kọ̀ọ̀kan wa rè jàmáà àwa ń bọ̀ á gbọ́dọ̀ kírun àfi tá a bá gbọ́ pín ẹrọ́sù o ẹni tí ó sì kéde pín ẹrọ́sù o náà lẹni tí wọ́n kọ́kọ́ bi lọ́rọ̀ sùlámù nínú ìlú o náà ni sultan àwọn bàbá wa mọ̀ọ́mù ìbàdàn abẹ́ rẹ̀ làwọn náà wà ìkéde tó bá wí látòkè òun àgbọ̀dọ̀ mẹ́tẹ̀lá àwọn aláṣẹ yìí àátẹ̀láṣẹ bàbá àmàmù ìbàdàn nígbà tí náà fi ń tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ olórí lókè lọ́hùn ẹ̀jẹ̀ amúlọ oṣù saudi òǹkọ nàìjíríà ó lò ó ń kálukú pẹ̀lú oṣù rẹ̀ kọ́dà lálẹ́ ìta ń sọ̀rọ̀ lọ saudi go òrosù tó ń súnmọ́ káwẹ̀ saudi go ó pé ọgbọ̀n kí sì ń súnmọ́ kìtìyà náà pọ́gbọ̀n a sì ń wà nínú ilé agbóhùnsáfẹ́fẹ́ báyìí àì mọ̀bọ̀yá sùtọ́ mbákéde tí sùtọ́ mbákéde àákìrù lọ́la tí ọba kéde àwẹ̀ wá di ọgbọ̀n nìyẹn ṣùgbọ́n gbogbo owó àti ẹjọ́ ẹ fara wa balẹ̀ àwọn bàbá yìí bàbá wa náà ni wọ́n ibi wọn bá ti sọ wípé àwọn ń ṣe nkẹ́kẹ́ tí àbárí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run àtàbẹ́bí fún nǹkan náà wọn ò lẹ́ẹ̀kẹ́ ìbú wọn lẹ́nu in tí wọ́n sọ pé a ṣe là ní í ṣe a sì ṣe ń tọ́lá ni a ṣe torí aroore wọn náà ní bá a ṣe gbọ́ yé àtàwọn àti wọn kájọ pọ̀ lẹ́yìn ànàbí ìwàlìjẹ́ náà òǹlàjọ níìdì ọlọ́run dákun ṣàánú wa o gbà wá lẹ́rù rẹ o foríjì ẹnìkọ̀ọ̀kan wa o wà bárakà lọ́ọ̀ ọlọ́run jẹ́ ìpẹ́ fún àfa wa ó wù ní kí á jẹ ẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfọ̀ ọ̀nà fún ọ̀fẹ́ kọ̀gbà tòró náà fẹ́ máa dun ẹran ẹ ń sọ lọ lẹ́ẹ̀kan pé ká pé ọmọ lọ bá ọmọ kí ó ju bàbá lọ tó bá yẹ pé ọmọ tí bàbá bí ọmọ mẹ́ta mẹ́rin ó fi gbogbo wọn bóun ló bá wọn. ìtọ́jà pípọ̀ tí bàbá ò sì le kí òní wọn ó tètè bọ́ta wọ́n wọ́ kan ní ọmọ wọ́n rẹ̀ ń jẹ ah. wọ́n sáré ní kí wọ́n mú tí ó ti ọ̀rà kírun fún wọn lẹ́gbẹ̀ẹ́ lé ní lẹ́gbẹ̀ẹ́ lé lọ́hùn inṣàlá rahman. ọlọ́ọ̀kẹ́ láàrin péréte ìṣẹ́jú kó tó rí páàyàn yóò máa pè wá wọlé a fi nọ́mbà tí wọ́n máa pè wá wọlé síbẹ̀ nísìn a máa ń gbọ́ pé ọjọ́ ọdún ìpè ń tọ́fà Allahu akbar méje àkọ́kọ́ lẹ́yìn mẹ́fà àkọ́kọ́ lẹ́yìn tẹ̀pẹ́rọ́tì rárá tí ó máa jẹ́ méje àti márùn-ún ẹ̀kejì tí ó máa jẹ́ eh, mẹ́fà tá a bá kà mọ́ tẹ̀pẹ́rọ́tì kìyàm wọ́n lọ́mọ ànábì lòkun jọ ọdún ọjọ́ iléyà. wàláhì lẹ́dí la ilaha illa huwa ọmọ ànábì kẹkẹ òkun jọ iléyà. ẹ mọ̀ tún búra fáwa. wàláhì lẹ́dí la ilaha illa huwa ọmọ ànábì kẹkẹ kò kú. n ta fẹ́jú kánú. kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọmọ ànábì kẹkẹ ò o kọ́dà ànábì sallallahu alaihi wasallam dé Mẹ́dínà ìdù àkọ́kọ́ tí ó kọ́kọ́ kí ní Mẹ́dínà òun ni ìdìlì fitiri nítorí pé ṣàbán ọdún kejì tí ànábì wọ mẹ̀dínà lọ́lọ́run sọ ká máa gba àwẹ̀ di ọ̀ranyàn ọmọ ìpọ́sù tí ó tẹ̀lé náà ní Ramadan ànábì gbà ọmọ igan ọ̀bá ànábì wọ Hmm. kọba wọ Madina bákan náà Ibrahim ti ẹ̀sí bí Madina tọ́jú ọmọkùnrin sàkàrà ọwọ́ gbẹ̀yìn ìṣẹ̀mí ànẹ́bì oní ẹbí wọ́n ti ń kíìdì kíìdì kíìdì kíìdì ṣáájú kí wọ́n tó padà bí Ibrahim Ibrahim sì lo 18 months tààlù túmọ̀ rẹ̀ sí ọdún kààbọ̀ gẹ́gẹ́ ọ̀nà tó jáde kọba ní kí ọmọ ànábì náà kọba ní kí àmà wa náà tí ó ti lọlé kí ẹnì kọ̀ọ̀kan wa kí kọ́lọ̀ ọba ní bá ní lò bọ́lọ̀ ń ṣe ìwọ̀n fún ànábì sàṣà pé wọ́n ń da àmì sùn alìlìjánà. ẹ tọ ọ̀dà inshallah àwọn èèyàn ti garu ara láti máa pè wọlé nọ́mbà tí ẹ máa pè wá sí lórí ètò ìní láìpẹ́ báyìí náà ni zero eight one eight zero zero zero zero nine three five lẹ́ẹ̀kan sí zero eight one eighty zero zero zero ninety three five èmi náà ń ṣe ìmọ̀ fáwa ìmọ̀ tí mò ń ṣe ni pé wọ́n lọ́mọ ànábì kújọ iléyà nǹkan kan mọ́ ọlọ́run jẹ́ pẹ́ fún àmì bíi tẹ́ sọ yìí o iléyà lọ ṣáájú ni àbí kinu àwẹ̀ àwa rí i pé iléyà tí ń pe oúnjẹ àmọ́ bí kìíní ìṣe rí ọlọ́run sọ yín lẹ́sẹ̀ rẹ o ẹ̀ nígbàgbé mímọ́ o kódà bẹ́ẹ̀ ti sọ fún àì ẹ̀jẹ̀ aládùúrà tọ́pọ̀ ẹ̀yìn nǹkan míì tí mo tún fẹ́ béèrè nísìn wa aleykum salaam tó dábàá káàtì. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè nǹkan tí ó kí ló fẹ́ yàn kò ní ọmọ koran tó bóyá ní kí ló lé ẹ̀yìn ẹni bẹ́ẹ̀. tọ́ a lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn ẹni tí ọmọ koran ní ìka o a lẹ́tọ̀ọ́ láti kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀. tọ́ ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ rí àfáà bákan ẹ̀dá kan àfáà zakatul fitiri tá a yọ yìí tọ́ ẹnìkan ti tún pè wọlé. náà ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè kí lórúkọ yín láti bọ̀rẹ̀ tún pè yìí. ojú òpó yẹn ọ̀tọ́ o ọ̀já geere ẹ dákun zakatul fitiri àwọn kan pa àlefo yọ àwọn kan pé kò nídìí owó oúnjẹ ni ẹ dákun èyí náà bó tún wá ni. jẹ̀máà zakatul fitiri tí ànábì ní ayọ̀ ẹ dákun ẹ jẹ́ ayọ̀ o zakatul fitiri ayé tó ah, ah, ah, yọ o. ẹ ti ń pè kí lórúkọ yín o. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ ti wọlé sójú òpó. Wa alaikum salam. Láti ìgbàgbé òkè, kí ni béèrè yín? Ìbéèrè yìí pé ọba ti fi ṣe pé tí ìgbà ní sí ààyè tí èèyàn ò rí àṣìṣe láti pé ìwádìí àárọ̀ ọjọ́ ìsinmi àǹfààní tó wà fún ẹ̀ láti gbé lásìkò náà tó tó di a máa ń kí wọn. barakallahu fikum zakatul fitri ọ̀dà pípọ̀ kẹ́ ẹ yọ ẹjọ́ o ọ̀rọ̀ yàrá níbi pé fún ta ni fún gbogbo ẹni tí ẹ pé níjọ́ tó bá ti di mọ́júmọ́ ọjọ́ ọ̀túnú ọba ní abọ́ ráìsì kan kápè látàbọ̀ àti bábí agolo bíi mẹ́rin ni ṣùgbọ́n ká sọ pé abọ́ ráìsì kan àtàbọ̀ àbàbọ̀ ẹ̀wà kan àtàbọ̀ tọ́ba ẹni ọ̀dà eh, dẹ̀dẹ̀ni lọ́rùn rẹ̀ kọ́ yọ fún aláìní bákan náà ti ń bẹ́ ń ta kò sọ pé káwọn zakatul fitiri àsìkò tátà bíbí ayọ́ náà ni pé ká tó máa lọ kí ìdì àwa tá a ti mọ̀ wípé àlọ́ ìdì báyìí ilé láti fẹ́ kí ká gbé fẹ́ ń tá a bá fẹ́ gbé fún ládùúgbò kó tó di pé á kírun fúyàwó kírun fáwọn ọmọ zakatul fitiri gẹ́gẹ́ bí n kí atọ́kùnbámisọ lẹ́ẹ̀kan àyì máa fowó yọ o àwọn tí wọ́n ń fi owó yọ kìí ṣe bí ànẹ́bì ṣe ṣe ní ẹ̀ṣẹ̀ yẹn kọ́lọ̀wọ́ tó wà sí káà náà kọ́lọ̀wọ́ tó wà náà ṣe ó ń jẹ lànẹ́bì dáakọ abúlé ọdún àbá sí náà sàlám ó ṣe zakatul fitiri lọ́rùn èèyàn bọ́lọ̀ ń ṣe ní ọ̀pọ̀ aláṣẹ rẹ̀ kó lè máa jẹ́ tú rọ̀tàlì sọ ìmì mìíràn rọ́fàfì pàlágùn kó lè bá a máa jẹ́ ìfọ̀ aláwẹ̀ mọ́ níbi gbogbo kùdìẹ̀kudì àwẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó sì máa jẹ́ e lè pẹ́ táwọn ń àjọ ni pé káwọn lè bá wọn bá wọn ránjẹun àà ẹ má dàra yín ọsọ ó ń kálukú ọ̀sọ́ tó ń oúnjẹ tó ń fi gbé fún aláàárẹ̀ bákan náà rí ẹnu àwọn èèyàn wa tí ń mú mọ̀ràn wáyé pé ìyà tí ń ti kọjá kí a máa sọ pé à ń gba oúnjẹ ẹjọ́ fún wọn zakatul fitr a bá gbàjọ tán lówó a ti kọ́ mùsùlùmí a ti kọ́ skul a ti ra kóstà káìmọ́ káwọn o ń sọ fún ni tí a forí ẹ̀sọ ọdún ẹgbọ́pọ̀ tí ń jẹ́ ni zakatu alifitiri zakatu alifitiri gbogbo wa náà àjọ kéwú náà ni zakata yọ fún ìtùnú tó ní bá ṣe pẹ̀lú kíni o pẹ̀lú oúnjẹ jẹ̀mọ́ oúnjẹ ni ẹ ti yọ o oúnjẹ ni ẹ ti yọ o ọlọ́run bọ́ gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. amina ah, olóòtú ètò yìí ni alhaji wa rasheed wálé azeez ẹni tó ń gbé sókè sílẹ̀ ní peace ọ̀dẹ́ so. Uh, insha allah ta'ala ní ọ̀la ní aago mẹ́jọ àbọ̀ ní alẹ́ ọ̀la kápá ok eh, àti tún ní ok ní aago mẹ́jọ àbọ̀ lọ́la ẹ pàdé àwọn àfáà wa ní live instagram ní ah, username ambeya online now bísí ọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ rẹ̀ yín o kí lórúkọ yín láti bọ̀ wa alaikum salam. ok kí ni bẹ́ẹ̀ rẹ̀ yín wa àwọn abẹ́gbẹ́ náà fún àfọwọ́ ni. ẹ fi òun ọlọ́run sọ ẹlẹ́sàn rẹ̀. amina amina amina àtẹ̀yìn náà amina amina ẹ ṣeun jazakumullahu khairan àmì àmì àmì àmì ẹ ṣeun wala quwwata illa billah ẹ ṣeun ẹ pàdé àwọn afáwa ní live Instagram ní aago mẹ́jọ àbọ̀ ní ọ̀la eight thirty ní alẹ́ amúbẹ́yà online àti tó ní kí lórúkọ yín láti bo wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi ni arábìnrin àbùsàlámù láti láti. ok kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé ṣé obìnrin tó wà lábẹ́ ọkùnrin tó lè yọ pàkápìlì fún kìrì rẹ̀ amina. alhamdulilayi obìnrin lábẹ́ ọkọ tẹ́lẹ̀ ayé ọgbà pípọ̀ ni zakatul fitri tá wí kèé sí ọkọ ní ọ̀yọ́ fúnyàwó rẹ o ó ń kálukú ọ̀yọ́ tiẹ̀ lórí agbára tọ́lọ̀ wọn bábá fún un tọkọ bá tiẹ̀ wàá fẹ́ bá ìyàwó rẹ̀ sẹ́mi bábí muwasat nípa jẹ́ ń fi dẹ̀ẹ́ lọ́rùn ó lè bá ṣe ṣùgbọ́n ẹni tó jẹ́ dẹ̀ lọ́rùn rẹ̀ gẹ́gẹ́ òun ni ó ń kálukú ọmọ ọ̀yọ́ tiẹ̀ bàbá ọ̀yọ́ tiẹ̀ ìyàwó ọ̀yọ́ tiẹ̀ ẹni òró kan kí zakato fitiri jẹ́ dẹ̀dẹ̀ lọ́rùn wa o nìkan tí yàn bá ní ẹrú gẹ́gẹ́ bó ti wá nu àdìsẹ́ bí ìrọ̀rọ̀ ti mẹ́rin sọ́mà muslim ojú kanu inú ìdì àti di oyé wa pé inú ìdì bẹ̀rẹ̀ látìgbà tí oòrùn bá ti yọ tá a lè fún ní bí fifteen minutes sí tí èdìgbà tí oòrùn ọba yí àtàrí bí irú táìmù tá a wà yìí láti nǹkan bí bóyá bí six thirty five wọ bí twelve forty five forty six láwọn àdúgbò kọ̀ọ̀kan ìgbà yẹn lè ẹlẹ́ kírun dà gbogbo ohun tí àwọn bàbá wa yìí kí ọlọ́run ọ̀bọ̀ ọgbà àsìkò oorun ìdì náà ni wọ́n kí ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ìǹtọ́dà àti ìǹtọ́dà jù kò sí ń ta nídìí ní ká máa fi ìdì ká máa fi rẹ́ra lójú kọjọ́ ọdún ọwọ́ akíǹjì padà bí ẹ pọ́ nǹkan ní ọjọ́ ọdún káwọn ọmọ wa jẹun ọ̀sẹ̀njẹ́ ọdún láago mẹ́fà àbọ̀ ní òkú sí tọ́jú ọmọ ilé yìí ìṣesí ní kátìtì lọ sí éèdì ọlọ́njọ́ jáde àtọ́dún láyọ̀ o